في ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار إنني أشهر رمضان نلوغون يومين إبادو فتين تتسبب أشهر شكاكا نلوغون يومين لا إبادو 2015 أردوا إنني أعيقوا أن أبوكالك ديونا لإبن سورة البقرة آية دليل كان يومين كما قال يقول ربنا وابعث فيهم رسولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم على إبراهيم عليه السلام إشهد أتوب يعني أو أندوها ربنا أندوها وابعث فيهم رسولا ihe abụja na makagide emụnụ gị achọ onuse emusi egwumama emụnụ chikwa na ụja na makai ẹni kí achọ onuse kí ajụ siwe kẹsọjọ emusikwa na ụja e. na makai onuse lẹkẹ ya chi yẹtulu alehim ayatika kí a na-agba ya iwe e kẹsọjọ nwụma ya agba ya nwụma wọ́n yọ alimuhumul kitaba kí á dọ́la ọjọ́ dúró máa ijú ohun tó lítà fi ikú ẹ̀kẹ̀ tó ọjọ́ ya dúró kú kí á dúró kí á gbá ọmọ gbọ́ wọ́n hikmeta kí á mọ́ dàbírí ju ohun máa fi láti alkùrán pàí hadith ohun ṣe ń fi àdàbírí ju ọmọ méjì ṣe lẹ́ngà mọ́ innaka antal wẹ̀sùn dúkẹ́ bẹ̀ tó máa nù jí máa kẹ àwọn ọ̀tọ̀ káyé tó àdúrà ti dẹ́yìn níbi ibrahim aleyhisselam ti ṣe yí aláwọ̀ tàbárakà wata aláyọ̀ àdúrà pẹ̀kọ́ yánà maka ìmúnṣẹ́lẹ̀ dúdú oṣù sí pé àmọ́ ọmọ ẹ̀wù lọ́la níbi muhammad sallallahu alaihi wasallam yàájú sẹ́rọ gbọ́dú àmúṣọ́nà àtìbókẹrẹ àtìbóbulẹ̀ àtàmájẹnu àtàmúrì النبي صلى الله عليه وسلم في حديث عرباض بن سارية ينهي إني عند الله لخاتم النبيين ومشي ومشي النبي كتلا وجوه onitsha níbi òtítàlá ògbọ́njọ́ fa inna adam lamun jadilu fi zinatihi yanihi anabi adam alayhi salam ẹgbẹ́ yìí kuma kọjọ́ kọ kí domi jẹ́ anabi bá anabi adam alayhi salam ìlíga dé fi ìṣẹ̀dàmá yẹn fi ọmọ adé dúdú bí ẹ fẹ́ sẹ́gbà lẹ́sẹ̀rú yanihi na ọ̀sẹ̀ ọ̀nà bí ó kún bí awọ́ ni zalik n'anya jẹ́ ome mabakwa na ọlagidai da awatu abi ibrahim okomi a nabi ibrahim ishe shagwa turko joki momi gida da daji kwana kuma di kojoki momi gida shi kwana wajen da makka kuma da na kuna dodo wa bisharatu isa bi mayu a annabi isa shakeda na bale da hun abun tana ka komi don manyawa

aya gida ya dunga kaki annabi ibrahim alaihissalam iliga haduwa ce ta ne turkojo gini ke mu annabi ka ci kwane oja ne maka allawa ibin koko ya ma annabi yi wa ci kwane oja ne maka ene ki a ṣeun ene ki a takada nga mune ya kuma wa takada ọlọ́jọ́ ki awo denwe ki ci hikima abire jugi de hun ki awo du biro mai juge oyo ibile peko yewa dini ka nibi ne ai on sha dini ya ibrahim ene ki muba imi ene ki ma gba ni ha ومن يرغب عن ملة إبراهيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه وإنه في الآخرة لمن الصالحين ومن يرغب عن ملة إبراهيم إذا أشنى كي أيام جود تيو بدوه إبراهيم أتتا كما لبقى عن إبراهيم إلا ولكك من سفها نفسه

wa innahu fil akhirah shanki ibrahim àwọn ọjọ́ nage lamina salihin e amene pe yulu ngani ibrahim ade ọjọ́ nage eliko ene duki mona ibrahim arutinyo ene lewala ukidada amola erukidada amola eruki gboli tudan ibrahima o tiene ko yo to dunia yi ya ngodu tiene yo lo yo nai o kwa du gen ya le baba yo yi ndu ba be ngel le bo du ba be di o ta fini ya mu do rate ngel le bo o yo du le ta fini o rate ni o du ma o du le ta fini tudale enga ma ta enga ma ta ika ya je ngu na chu adini e wi ki tanga ma ta we chenge ki da chi pa ngi ko jo ko nu che o ne ẹ̀yìn lẹ́ òmùsẹ̀ngà máa táwàáyé torí àtàwàáyé ọ̀gẹ̀chá sí alébì ibrahima torí aláwọ̀ tàbárakà wata aláyé ni mílẹ̀ta àbíkùn ibrahim ọ̀pá hmm? àtàmẹ̀ ibrahim ọ̀pá ọmọ ẹ̀tẹ́ tó ẹ̀ngà táwà ọ̀nà yá ṣe rẹ̀ kùránì ṣẹ́ngà táwà ọ̀wọ̀ ṣẹ́ngà táwà alìjì ṣẹ́ngà táwà hajji yìí ṣẹ́ngà ìdíyẹ̀ngà máa táwà sẹ́rẹ̀kà ẹ̀dùn àmúnẹ̀ ìdíyẹ̀ngà máa ọ̀la ẹdùbá kọ́là kí á lè wúdú ìdí ẹ̀ngà máa táwà sùlùwẹ̀ iṣẹ́ àgbàdé àmúnẹ̀ kọ́là kí ní kí lè wúdú ìdí ẹ̀ngà máa táwà ẹmọ́lọ̀ tọ̀pẹ́ ánẹ̀kẹ́ ìhòjí ní ìdí ẹ̀ngà máa táwà máa táwà àtàwà idú kí a ṣe tí wú pé àmọ́ra tí kà nẹ́yìn tọ́ ayọ̀yọ́ na adọ́ra tẹ́lẹ̀ agbàlùkà tí àmọ́ra tààrà áwùlé ara bí àhálí ara ulé ìjà ara bọ́lá tẹ́ ogbó èyí òbí àdúkòkò àdúkọgbá náà àdúkọ ajá ọgbọ́dún ilẹ̀ ìdí ẹ̀ràmá amẹ́rin kìíṣẹ́ ń la táà ọmọ tún yóò dúró lẹ́sẹ̀ tó o aníbùsọ́lásọ́lámà ẹni ókó ìwọ̀n ọ̀gẹ̀ṣàṣà ní ibrahim àwọn anúgbò ókó ọ̀gẹ̀ṣàṣà ní ibrahim aléhìsẹ́lá ẹ̀wìn kì ní àwọn alẹ́ ọmọ àjójú yọdẹ́ ayúdẹ̀ pátá lèkókòm ẹ̀nẹ́ dúkì lèkókòm ìní ẹ̀má àkókòm sẹ́fẹ́ anẹ́fẹ́sà ẹ̀mọ́lẹ́ ẹ̀ṣì dára إذ قال له ربه

ọ̀rọ̀ ọjọ́ kí aka ẹba ìyàkọ̀ ayé ọ̀yọ̀ ẹwùjí lẹ́un kọjọ́ aka ẹjà kẹ́dọ̀ a a máa dùn dà jọjọ yọ ààrẹ ọdún wọn àyẹ́ na àgbà ọrụ tó dẹ̀wù ohun tó náà ayé yóò làkà wọn àkà má gbàgbẹ́ ní ẹnì náà ọgbà wọn náà aka akọ̀ nánà ìgbà náà aka kọ́ ìjẹ̀kọ̀

máa kàkí ni máa lè oṣù lóòótọ́ dáhàlà alẹ́ tí ogún ẹ̀gbọ́n akẹ́ ha máa ń dìbò kẹ̀yẹ̀ màá bọ́ ayẹ́ ọ́ kẹ̀yẹ̀ màá bọ́ ayẹ́ ọ́ láyé àràmẹ̀ yọ̀ máa yẹ ọ́ alẹ́ yìí ogún ẹ̀gbọ́n àbá owó yẹn mẹ́rin lára àbá yìí màá dá amánigi yúgbẹ́ wọn àmá jẹun ọ̀nà tákàmà ha ẹ̀ ẹnkí dáhùn náà kọ̀lá gẹ́gẹ́ àbáyọ̀ yìí àmàdọ̀ news yìí saudi àmúgbò yìí ní ìmẹ̀ ẹ̀ news ma ìmúdu kwanúlálẹ̀ yìí ní ìmẹ̀ kàmi astronomers yìí ma kò máa gbọ́ àmì scientists yìí ma kò máa gbọ́ òtù màchínìtì nẹ́sẹ̀rì àtìtọ̀ ìmúdá kàmà lílẹ̀ yìí alẹ́jọ́ ọdọ́ ẹ̀ sọgbẹ́ wọn àyà sí yìí kí on 6th of july eh? go ojo le ngama ya ngama cho idi kali ja ya cho wewa kudale kene ne ke oro wewa le mu ama che nko yo ikedera eleki kame oṣù ṣàwálì ní bẹ̀kẹ́ ọ̀gẹ̀ yẹ́ alẹ́ yẹ̀ dùgbọ́ mẹ́la náà wọ́n ló wẹ́wà ní mẹ́rìtì lọ́rọ̀ ẹ̀ ẹ̀rùn kùmà ká èyí ojì ní saudi alẹ́kùnrin agbá ọ̀rọ̀ káyé àkùmàṣàzúrì ha àyí tọ́lẹ̀ àtọ́là nínú gbogbo ọmọ ẹlágẹ̀ náà ayà ológbogbo yà mẹ́múta nì torí ṣe tọrọ mọ́ ẹgbẹ̀ àti tá yí ogwẹ́gbọ́ ogwẹ́gbọ́ mi tó imúdó ogwẹ́gbọ́ àjí ìyà alùpùpù àkàlẹ́gà kí ni àmẹ́yà oṣù lí ẹ̀yà mọ̀dọ̀gbọ́ ọmọ ẹlá máa lítọ̀ good and fine ẹ̀yìn kàkó yà ma ma otu li ma kini ma le otu kam ne ki ma mola kuma ya le yona gbegbele ya mi na book ma ko yo ma ye ko ma ye ki ya le e ya le yogo gwa tun ke ogun yo la yi abu ka che olon e ko ya ka yi itala han ije ko ayu yo yile akule e aba na allah tabaraka wa ta'ala ka ali ibrahim alayhi salam agini ki imugba iye imugba aslim malo te pe ke moda ojo gba o de ki yeye o ke mo de koriyo ta la e o ne ki wa bi wa ya du le oye we iwa bi wa ya du le ya mi qur'an bi o ya ge hun ya ro mi o le ko lo wa le le lo wa le le le wa ẹni ọgọ́nà ike ẹdún yàmẹ́ àti ojú ìfúranù lákàkó ohun ẹ̀rọ àti ìjíjẹ ìfúranù ìdẹ́ ẹnikó tó ẹmọ ọgọ́nà lẹ́kẹ́ mọ̀ akẹ́múkúríyàn ìtàlà ẹkúríyàn ibi akẹ́gà kí ni ẹmúkúríyàn ọ̀nà kẹlú ìyẹun lè òmùnà yà gbìtì so àmọ́ ẹmdà jẹ́ aslim ẹmọ́lọ̀tẹ̀ pé ẹmúkúríyàn ẹmúkúríyàn so ọ̀làlẹ́ nàláwà àwọn kàwà ẹ̀hàyà 132 ayékìdọ́gbá yẹ́ni wọ̀wọ́ sọ bí ha ibrahim ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا

wa yakub anabi yakub olugu ọla ọkọ ọgẹ negide onye ṅụọ tenga amọm ịṅụ ihe ya ni ya, ene na ene ihu mama aka nga amọm ịma o ame amọmami inna allah astafa alakum din allah wa din tu imu dumume me on tukola mi go akeki nyomume ide imu dumume fala tamutunna mekiye kumekunu

adini christianity adini yorudu giwayi eto ẹni àṣẹni yorudu kọ yóò ṣọ́nà tó yá ni yẹni adam àṣẹni yorudu kọ yóò ṣọ́nà tó yá ni òbí yóò lẹ́yìn àbọ́mùnẹ̀ màdékewátá yẹ́yìn àbọ́mùnẹ̀ kàmẹ́dékewágó àbílẹ̀ ha christian ma ṣe yẹ́ni christian ma mẹ́ ṣe ẹgbẹ́ ihe rungun gawe anibi isa wata ne anibi isa wata ne ga muna yimi aki kristian ne de nwi eyo ma yo na aki kristian ne de ngbe ma fi wayi ta ki adu mu malu kuma ki le abe ka bola it's possible ke ata ri mu na me na chi but em da ta na ba pa na chi ni ki ta ri mu na me na chi ya ma ki kristian ni but em da ta na ba e nǹkan àpapọ̀ àpò ilé orí èyí ìsọ́sìbò kí a jàdí ní òmìnà màá náà ṣe ìmúdà jàdí ní àpapọ̀ àkọ́lá lẹ́yìn nígbàdí ní òmìnà ẹlẹ́gbẹ̀lẹ́ àdẹ́ àdí ní ìbẹ́gù máa rà rẹ̀ náà bẹ̀ẹ̀ àbẹ̀káàdì ní àbò àbò abụ àmì bó judaism di christ isa ina bapa adola wunyola meleta bali eh adola wunyola meleta bali christianity adini adini christianity mo yaba takwa me ngako ngumne tolo o memba de ngoro wa ngoro na aka ni dahu na gba idola ma no ban anibi adam alayhi salam chene yudu diwa ubiemu eni ti o old testament e godo amu amu amene lililili eh, amado solomon david zakaria Ah, isaac john abúlẹ́dún kẹgbúrú ma kú ṣaká ẹgbẹ́ kàmà yá ṣùdú ní ayé ẹnẹ́dún mi mẹ́nẹ̀ kùmàdúrà kì ní christ kì á yá wá àmá mi mà kí christ dọ́mà wá dání mọ̀tìmúdà nàdíìnì alẹ́ kọjú àgbà kùmà náà ṣe gbàlẹ̀ gbàdí nílẹ̀ dẹ́ adínì lẹ́wọ̀n sí wọlé kọ́d àrùsẹ́lìnà لقد أرسلنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت lọ́kọ́dì bá ti náà tukú lè ọmọ ìtọ̀rọ̀ tó rà aláwọ̀ yìí ni ẹ àmọ́ àmọ́jà dú àmọ́ chá níbi kwa ma tó ń ṣe kwa ní oúnjẹ́lẹ̀ gẹ̀ àwà ẹgbẹ̀ aka àmọ́ ìṣẹ́ àkíní mẹ́ra rọ ọjọ́ mẹ́kọ́nù dì kẹfù má dọ́kì islam yìí rẹ̀ ìwọ̀n náà mọ̀ múnẹ̀ tààlẹ̀ ni mẹ́ra rọ ọjọ́ mẹ́mọ́jọ́ lùdókà mẹ́kọ́nù dì

ee eh, ka egbodu maka kini enogo imado amar enogo imado yasir enogo imado hilal uyuyuji ka egbodu maka kuchaka to abile du kuma jadini kuma kuma pipa ju gugu iba owo de bile gbe madan owo dile gbe madan we mo de kuri yo meke je pala wo ju me to ale adini ti gbele te ko yi adini abapa igbele te ko yi ama sheria ọla ọkọlọkọ ọjọ́ abụghị amụnị kuma ṣe hu yàrá ìdàpẹ́ bàtẹ́gbà nìkì dọ̀wọ́ mẹ́ta yìí bó ka dọ̀wọ́ méjì yìí bó ka dọ̀wọ́ ìjì yìí bó ka dọ̀wọ́ mẹ́lú yìí bó ka anabi sallallahu alayhi wa sallam ìdífi hadithi ń ka kó àti lèkúdọ̀ ìbáka hadithi bukhari ń ṣe abu huraira yẹni nahnu ma'ashara al'ambiya'i aulada alatin dinuna wahid yana ma kama shamoja anabi ba amma ni yin amace Mm, amma ma na ta ga ma yin maniyin auladu ala amma ni amma ma na ta ga mace ba ko amma nabi adin ihe shi yi ma ni ma na ta ko lale Allah tabaraka wa ta'ala yanihi na'am amma du ma du ke to la ma ibrahim ma mi ojo mẹ́kì sáàdì ní ọmọ ẹ̀lú ẹgbàdó mẹ́kú mẹ́kú jáde náà pàpà. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون نعم أما دوجو يوروبا ما شاء دولا دينا ما شاء شين because òun ṣe dawa kanibu sallallahu alaihi wasallam kawa eni ni shili o ko atani ki shomai e o manenga adini adini muda tano male icho takada ke jomo ma ti icho takada le tun acha tauno ama in an an an adini ke jomo ma on acha ta ke adibe on achi ye ke adibe kɔmalɛ dza ya gbɔla odini ayɛ kpɔdzɔ nani n'awo ɛdi lukuman esurɔti lukuman lukuman odibi ŋɔma idɔma ŋgɔanɛ akɔla ɔkɛlɛ ŋa ɔwɛ yi sura yi miki dɛyi ama níbi ɔdzɔ kuma kuma kɔla ɔma ha eyi ẹgbà kú kú wá kẹrẹ bá níbi àkó abúkú yàdú máa ná ìgbanágbó ukú yà lé yúgẹ ìdíkọ́wàlá lẹ́bẹ̀ ní ìyàmọ́má dọ́yà kàfọ́má yẹn ni máa tá abúdó na mi báyìí amọ́má mi hẹ́wọ̀n àmì ayá rẹ̀ òbí èmìkì hẹ́wọ̀n má dọ́mọ tó léjú mi ò mi òbí mi hà tó rẹ̀ dákùmàkà ani naabudu ilahaka ojo ndu e ngare o ojo ndu e unga unga nyare wa ilaha abaika kojo amukuiwe amukui kuwe oyile ngare ilahan wahidan unle ngadu tundu ayewa ibrahim ɗane ibrahim wa ismail man ismail wa ishaqa man ishaqa a mata wa lẹ́pàkó ilahan wahida ọjọ́ lẹ́kẹ̀ ojú okúnu òun lẹ́kẹ̀ tí ga rẹ̀ wà náà lẹ́hu musulmi òun lẹ́mẹ̀kọ́dúwà ọ̀nà ayátọrọ̀ ayẹ́tẹ̀pẹ̀ mú a níbìgínẹ́ ìyọmọ́ iya itohidi amama iwu ma iwu ma kaki amama nche ni tauhid olugbonugo ke na-achọ mee ajụ ma tauhid amama erutọkatu emrutọkatu tinwọbụchọkatu bee negba ka enwe ọdụ ụmụ aka echa ajụ ma ko tauhid wọmami oruni akeke gbitite agbaghachichi oge agbaghachi oge tụdọ amaochukwu ma ya adịghị anyị nwụ nekwa ma aka ya yoyi nọkụ na ahịa mda m gbaa ebe eh, a egide kpakụchuru usoro bịa na oche na ha yi na anya gbaa ikpe chika alitukedu maja tụlali gị agba kenegi enele ka mi tụtụlali na ndụ ala agba maka anyị ena akịtọtọ ena akọrọ anyị urudogodu ebe otu utu ena ada ikọ ụmụ gbaa uja du kenedu neda ejude ebe a

saka jelika yɛ dubukuru to ayo eki jelika o de o ŋgba taki ebe ɛmɛ tɛlɛ ma ŋɔ o de kɛ akini o ha do o do si n'a si baba ibi bi si tewu hidi, di iji ko o wɔlɔ ɔla yi o de b'a ti a yɛlɛ do o alihamudulilayi ɔyɔ yɛ ma yi kolo ni a ka n'a ya ca ne ko yɛ a b'a a kuma kuma la ka di

anibi yakubu alayhi salam ohigide ka mo ma ngui ba edo mu alhamdulillah e engi kuna ta mo ma mi no na ya lo gide ba ugbe do kama mu di book mo ma je kola oludi ola iwa ola kima kima ya ni ba oye nyanga birama ya yube bige alhamdulillah interview gide ena mama ena interview turu ke na do al kuma pass turu interview o mo la ni ni trust nguma e bu jugede mo o ko me kete ibo ibo ibo yokolo e o dunyin o ko pa o ya mi o ye mule imam ma ko bo ko le o we pe ni kete ibo ibo yokolo yi e bu jugede nu ta la ta na bona e a ona ha ma al bona ro da jugede nu ta la ta e a ona ha ma e ya a o kule kule kule kule am da bia ẹ̀yà galùgbọ́nà mẹ́wọ́n ló mítàlá lẹ́gẹ̀ ẹ̀yà dọ́m kẹtẹ́ nìní ọkọ̀ mítàlá ka ògùnlótẹ́mi ha ma ní ẹ́ omidó má yà ìtọ́ tíbi àlóyí ọmọgidẹ́ ọmọ ehe alụgwe na adụ ugwemi gbomedo ugwemi mgbomomili ọla itala ọgaba ka onye ọbụla iji na ọgbọmeta ime ojido ama mesibara gbọm ene dudu kwuru n'uwe kwa nwunye iji ehuki ọkọlọ na-eduta na ọgbọ na-eyi iwe ọ na-amaghị onwe dị uwe ya bụ nkịtị ọkọlọ ma ọ ma ma n'enyi n'ubi daji ara ya lụli meela agwụ onye na agịbọ onye nka ekin omola nga ekin moko chane terbiya terbiya wale du ki zikwa kuma du ki akọ alile yomi tori ki mawon kun yomi amma to ebo kuma yuji ma o yiji oko na tana nga ma gba gbo kuma te ya maralo gbo kuma te ya gbo kuma tawara Ama maralo ẹdá mo nù kuma ó nù kuma ọ̀lá àlẹ́ ẹdún mọ́ mu ọmọ nga mo hẹ́ máa yẹ ẹ̀wọ̀n yá ń wọ̀ ọ́

ẹwọ mẹ́rẹ̀ ọ̀bìmí ọjọ́ ẹ̀nà rẹ̀. Aláwọ̀ tàbárakà wata aláyé ni a mọ́ yẹ́ ilẹ̀ tílkà ummetun. Tílkà ummetun kọ́dẹ̀ kọ́lẹ̀ láha máa kàtàbàt wàlá kún máa kàtàbìtún wàlá tùsàlùnà àmà kánú yà màlúmùn. Tílkà ummetun, ẹ̀lá bẹ́ kọ̀dọ̀ kálẹ̀ a máa máa lè ọ máa ọdé mìí nìyẹ̀ enyo enyo enyo enyo enyo káwọn lílẹ̀ àbí ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ idú máa lè àbí ẹ̀bí ẹni olúgbòrògbò máa

ìyàwó mú di bẹ́ẹ̀ bí ẹni fa altera lòun mi bà kíá àbílẹ̀dú máa ma gbọ́ níhà ìwọ́n nẹ̀ká ma ti wọ́n bọ̀bọ̀ gíní ẹ̀hẹ́ tó dálẹ̀ làhá ma kẹsẹ̀bẹ̀ kọ́lẹ̀ yóò má ka ma ṣe àmàkóhun ló wọ́lẹ́kùn ma kẹsẹ̀bìtùm ìyẹ́mẹ̀ ka mẹ́ ṣe àmì àníyẹ́mẹ̀yìn wọ́lá tùsàlú na àmàkánu yàmẹ̀lú má tàmì nínú yìí kọ́rọ̀ kàbẹ́lẹ̀ ṣàṣẹ́nú abẹ́bọ̀ máa tí ní kúmọ̀ náà di kírẹ́dìtì ẹ̀yìn àmá àti ìmọ̀ ọlọ́mà ẹ̀lẹ́kùn masalasi gẹ́dáwó gẹ́dẹ́ àti ìmọ̀ ẹ̀ṣẹ̀tẹ̀ lẹ́dáwó abàtẹ́ àṣẹ̀tẹ̀ wí ábò àti ojúhùn làbáyẹ̀ àtẹ́ múdẹ̀tẹ̀ masalasi ábò àti ojúhùn ẹ̀mù ti contribution gbọ́ ẹni kọ́ màṣẹ́ lẹ́gí yọgbá ó dùn máa ṣe ẹ̀rù yóò bàbá ẹ̀ bá ní hàmẹ̀ tága mẹ́rin kọ́ máa ṣe dáwó tágẹ́lẹ̀ àṣàbú bàbá ẹ̀ kì bá ní wọn àkàdúkọ́ máa ṣe mọ̀mọ́ra dáwọn ṣe ń gba bẹ́ẹ̀ máa nẹ̀gún wa kàmúlé kó màṣẹ́lá tí yéèkì bọ̀bọ̀ tí ìwọ̀n tẹ́bẹ̀lẹ̀ gbà ìṣẹ́bùn àwọn abùn àmáyún kàràtíkà máa kàkẹ́ẹ̀dẹ̀ àti ìwọ̀n ẹ̀nẹ́ ìhèwò ihò lábàtẹ́ ní ìhèwò abúwò ìṣẹ́kù kàtílẹ̀ ní yọ́bálì àbẹ̀kẹ́ṣẹ́ òṣèkí lu yìí àmbà bẹ́ẹ̀ máa ẹgbà mú lọ́lọ́ ẹ̀hèwò kẹ́rẹ́ ìtàwọ̀ onígbòǹgbé àwẹ́ àkúta mọ̀tẹ́

metọkwa ma oyi ebenen ma tameninin amma kanu ya amalun oyu kọlọ kuma oyu kọlọ kabilashin dala bihi kọlọ wu ho obi ene ku kọlọ wu ho obi olobu kọlọ e ho obi ma de yugi le kuma he ma de to ban yama ne na ke yude kwa ki ko ke ko lewe ko lewe ne je mu yi ne na je mu ko lewe وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم أنيفا وما كان من المشركين وقالوا مشاكم يعني كونوا هودا مداك مهامي adini yi judaism meamugba adini yahudi meamugba àwọn nasoro abaku medaku meami adini christianity adini church meamugba taatedu memugba takume takume eliko egbagbele abu agala abu mama madini egbile ojile ni taki jẹun abile ya kuma ma kọli ma kuma mi ba bulu ma sini kọla ọma wáyé ni ọ̀rọ̀ ojú ọ̀nà mẹ́ta kàdé àmà kọ̀ọ̀rọ̀ àìjíjà máa kọ̀rọ̀ orí ọdún tó tágàdé ayọ̀ tó tágàdé gbogbo ọjọ́ fi ọgbà àpàrẹ́ tó dálẹ̀ òbí ànà ya máa orí ojú ma kí ní ojúṣí àtíkàkí ní kọ́ ìbólẹ́kù máa kọ̀rọ̀ ọjọ́ kíchọ̀ ọ̀rọ̀ ọjọ́ yọ̀gẹ̀ṣà máa kà ní tàmàdà mọ́dún máa dédà máa lù mọ́ máa dùsàmẹ́ àmà yín chọ́ọ̀ṣì aláìbẹ̀rẹ̀ ajúgbó dálẹ̀ ó dún yá máa yín chọ́ọ̀ṣì òun ṣálẹ́jú ojú àmà kọ̀rọ̀ ọjọ́ àmà ní ṣọ́ọ̀ṣì dẹ̀ aláwọ̀ tàbárakà ọ̀tà aláì ni ma ń yá dúnmọ̀ mọ̀ kí ní mẹ́dá kúmẹ́ àlèbó akúmẹ́dé àwọn akàtàmà ń jáde àdọ̀kúmẹ́dá akúmẹ́dé àwọn akàtàmà yálà tààtẹ́rù tákùmẹ́ gọ́nà ọjọ́ àkíní kàwọ́mọ́ àkíní yíkùmẹ́kàlẹ̀ bẹ́ẹ̀l ilẹ̀ ṣùkùnú mílẹ̀ta ibrahim hanifa ọ̀pá ya níbi ibrahim àwọn sọ pé kìtẹ́pà alákẹrẹ̀bọ́yọ̀ ìkìkí dí ọ̀pá ìṣàtẹ̀ ní àjẹ́ ọ̀pá aládìrí wọ́n máa ká náà mílẹ̀ mùsùlùkì ní àwọn dé àmà kúdì nígẹ̀ ibrahim tábà ṣe di mamadan ẹ̀lẹ́kọ́ tọ́ wọn aláwọ̀ وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون الله أكبر أرشد الله تعالى عباده المؤمنين إلى إلى الإيمان بما أنزل إليهم بواسطة رسوله محمد صلى الله عليه وسلم الله تبارك وتعالى يعد تنعني أما بقى إيماني تركي يكما مدى كنو ẹwọ kuma dúró wá wọn máa lẹ́rẹ̀ àníbi sọ́lọ́lá àlùsọ́lá mufasilan ike akpakwaru wa bi máa ń zẹ́lá lálàmbíyé na mutakadimi na mujimila máa wọ́n mí kẹ́dọ̀ ní odò pàáyé agbọ́dọ̀ àmà níbi alùkété ìtúsí ma ní wọ́n yá gbà àdùsíkọ́lọ́ ìgẹ̀lú wẹ́dí ẹjẹ́ pa àmà níbi ọjọ́ màá ṣe màá wá kọ̀rọ̀ ẹ̀ṣá mayu amu onuche ọjọ́ okeke okeke one one ihu ma kuma dodo ma ebe ile ẹwọn yẹ pa ma okeke kuma le kuru mẹka ń ma ncha amẹkumẹ ń ṣáde kumẹ ń yàrá de kumẹ amẹkumẹ ṣàbó amara rẹ ọna imani do amanna bilayi kuru ma awa wọ́n máa ń zílà ilẹ̀ iná ẹ̀hùn kùmàdó rọ̀ wọ́n àwọn kùmàdó kùránì ẹ̀hùn kà jẹ́ kóhùn rẹ̀ kpọ́dún mẹ́lú máa mẹ́ka ọmọ abánilẹ́ wọ́n máa ń zílà pẹ́hùn kùmàdó rọ̀ wọ́n ilá ibrahim anga ibrahim ń ṣe kùmàdó kàkiri sùfù ibrahim àjẹ́ kóhùn wọ́n ismail àwọn jẹ́ akẹ́dọ̀nú ismail àgẹ̀ wọ́n ishaq adùkẹ́dọ̀nú pa ishaq wọ́n yaakuba adùkẹ́dọ̀nú pa yaakubu wal asbata pa ma ju anibi yakub bi kuma sha anibi ruma awo je pa wa ma utiya musa otaka da kuma dungi musa kuma da tora ya je ko wa isa anoche dukka do pa anibi isa wa ma utiya nabiyuna mayo kuma dungi isa wa ma utiya nabiyuna min rabbihim bayan minhum akpakoro agba adịghị n'edihu maka duka ka dị nekata na wọnahụ lehu muslimun awa ajekpa ọjọ oyi ọlagide ịkọjọ ọdagide ịkọjọ lụwa awaye amedo kunu ọgbọdọ ama n'ebi ọjọ ma alime ka ọma banele aka chaba akpakoro agbada ama n'ebi ọjọ m tụdaalị anebi kọjọ ọdọ isa ma ma isa ẹni tó dáálẹ̀ ní òkùnmà dídọ́ kí jesus àmì ẹni òkùnmà àti jesus ibá àmọ́ m a máa níbi isa aléìsàlámà ṣe mọ́ tó dẹ́ òkùnmà dídọ́ kí jesus ibá a máa ń chọ́ọ̀chì a máa odó ẹni ilẹ̀mà odún dọ́ ẹni táàbà ẹni màá dọ́ jesus ibá ó dà joseph àbẹ̀kúnmọ́ ma bá nílẹ̀ the carpenter joseph the carpenter ohun màádọ́ dà sí ìhun yìí bọ́tẹ́ ní ká mọ́kù màádọ́ àkí isa òun ànàtàkà àkímà wọ́n má dọ́dọ́ àmọ́rọ́ àtà ẹnẹ́gìrẹ́ àtà àmọ́kọ́ ukọ́ ukọ́ ukọ́ yọ́ jesus wọ́n má dọ́ àmáyémdàmúdí ọ̀tàkàdá iye alukur'an kẹrim tọ́ ẹ̀wọ̀n kàmàtí àká níbi isa òun ní nàtàkàdá gẹ̀ ànàmọ́rọ́ àtà gbogbo àtọ̀gbọ̀ mẹ́tẹ̀wáyé isa ọmọ mariam isa ọmọ mariam alkara mọ́ ìdánmù tó dáálẹ̀ ẹni ẹkùn máa dọ́kí ìṣẹ́ sí amẹ́nẹ̀ kìí ṣe dẹ̀yìn nínú annabi ẹkọ̀ yóò e annabi adam ha eh lọ́kà kí adam nwanyị yóò dánwọ́ ẹkùn rán ilẹ̀ tẹ́wọ́n dábà ẹ báàbùlù adam lẹ́mà e, e annabi isa isa jesus ẹ̀lẹ́gbọ́ magini lè jí máa tẹ̀dé ẹ̀wọ̀n ma máa tí àrídà ọkọ̀lá yìnyìnyìn yọ takàdá ẹ̀wọ̀lẹ́sí ọjọ́ àkíní ìtọ̀ mẹ́dí ìmá nípa níbi ìta a máa lúgbòlùgbò ṣe ń kú máa tí ní kú máa tí kọ́lọ̀ pọ̀pá kú máa ṣọ̀gẹ̀ṣá tọ́mádá kú máa di ìmá nípa níbi muhammadu sallallahu alaihi wasallam torú káàdì ní jim dánú kété kájẹ́ kọ́gbọ́dá mà níbi ọyọ́ káyé pàpẹ́rọ àgbàdé mà màmá ń dàgbà níbà order macho order madehi suratul nisa'i aya 150 mai 151 wa yuriduna an yufariqu bayna allahi wa rusulihi wa yaquluna nu'minu bi ba'din wa nakfuru bi ba'd aboko maka kama kedo nani bika amamda kwa kwani bika eba allah tabaraka wa ta'ala ni yuriduna eh abela chama kwa kora gbado yoko amunushamde yuriduna an yattakhidhu bayna dhalika sabila matini kuma wa ni ma date uyujingi kwa godwa aláwọ̀ yẹ́ ni ọláìká kùmùlùkà ìrún hapa ẹni dúkì jẹ́ pánibíkà kíkọ̀ pánibíkà kì máa ti dágọ́ kàmẹ́ àbàpá ṣe níbà abẹ́lẹ́sàmà káàkiri ọ̀gẹ̀sánà فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وسيكفيكهم الله وهو السميع العليم نعم وعينهم أما نبي أجوك إليه بيكم أدوما أمي الأسباط أمي أسباط إليه ما ينهي أما جو النبي يعقوب عليه السلام wọ́n máa mẹ́wàá gbèjì wà níbi àkóbò bí wọ́n máa mẹ́wàá gbèjì wà níbi àkóbò bí èyí àwọn máa mẹ́wàá gbèjì lẹ́ ẹni wọ́n bí àlùwò máa ojú ẹni ìnàmọ́ ẹni àmàlẹ́ máa dún yìí

illa ashara ti dai na megwa abin megwa la ti nuhu hudu salih shuaib ibrahim lutu ishaqa yaqub isma'ila mai muhammadu sallallahu alaihi wa sallam alaihi salatu wa salam to oboda ma ni bile amade allah ta'ala ni fa in amanu bi mithli ma amantum bihi shan kuma je kuma medo kunu ola ukedo ni kamene ma je kuma akedo logalele fa qad hitadaw kuma ku sona me da kuma ko tsana fa in tawallaw da mu bi rida kuma ma kedo nun qur'a ma ma kedo nun kama kedo nun fa inna ma hum fi shiqaq to da kama ihe guji ma de rumi ma de ihe guji ma mogola man al ma de guji ma ma mogola man ni ma de confusion lay fa sayakfikahumullah allah anya bejo jima allah anya chena tikwa jima وهو السميع ومشودك أقبل العليم ومشودك نيمة صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عاجبون صبغة الله صبغة الله أعوني وجده

ama ama kiga le jire nwai amna le te akini awunu zamani abayo ti akini kolo iche ngu kam kini ge ni kolo owo ka fe ide abayo yi shon ma wo ma huna ko abayo yi aba akini ogo ma wo e ya le yi igbele ma cha le ja unu yi amo bo ka mi kopa ma ma wa agụma chi njikọ ụlọ abịalị ahụ ewu ewu Ina aka omegide epiti ịnamụ nka omi kụma nne ya omile kụma nne ya abịa na akọwa gị kọlọ dị ụmụma nne ya ma kụme aliju kụmedomi gwuna kụmedami kọlọ gide ịtọ gị láàbìrò ajúgbó báyìí kò máa ṣe kò máa di kọ́lọ̀ mẹ́rin lẹ́yìnbá tàwọn olú lẹ́dọ̀ lè bá yọ ẹ̀rẹ̀ máa di kọ́lọ̀ ẹ̀dí kọ́mpẹ̀ni ọgẹ́lẹ́ máa ṣe yìí máa ṣe alẹ́jú máa kọ́wé mi àmú kọ́lọ̀ kàgbà kọ́wé mi kọ́lọ̀ àwọn ọmọdé na ومن أحسن من الله سبحانه إلا أشنك من جو بكل يوم تجولي ألقوا دالة إنك مرة كن الصباب الصباب sibogota asababu sheneki at eneki adi kolongon shenka in amabini asababu abajo imdi dictionary ala kwangele tu enke lo ba si penta eneki ati penti ni rajugo ene ke achi paint yelo ene ke adi kɔlɔ le neno le de to to Ala allah tabaraka wa taala un di color mo ayore awuni oyore dɛ. Kɔlɔ lɛ yo du mo ayoy un ko achi lu ki be bo si pa ki be bo si obi <coughs> eleko huwa ami bani israila dabal ki wa ko abdullah ibn abbas yani anna nabiy allah qala ami bani israila ma Musa di ni.

ṣe dúdú wọn ha ẹ̀hùn tó na yìnà ẹ̀kẹ́ ní kìí ní kọ́lọ̀ kìí ní irú ní ipa ní ewu ní odò ní odò ní ọ̀ ẹ̀hùn tó pàtó ṣaká ẹ̀bá kúlù ha mi sábàbí omikùsọ ọjọ́ òmìyàn láàrún lọ́wọ́ omi di kọ́lọ̀ lẹ́wọ̀n ẹ̀gà mi nìkín èmìtì fúrẹ́ẹ̀tì kì kọlọ̀ alúkẹ́tẹ́kìtẹ́lẹ̀ alúkẹ́tẹ́lẹ̀ màtí ní ẹ̀lúgbó tọ́wọ́ jálẹ̀ ẹ́ àti yúrò kẹ́ gbogbogbò tọ̀bùlù amẹ́rùn lẹ́yìn abẹ́gbẹ́jálẹ̀ ẹgbàkáyà mẹ́mọ́dé bùlù yálẹ̀ ẹ́ àtẹ́gbàkómi adó yà mọ́dé black omi dúó yálẹ̀ apamọ́dé lúlú ìmdà wúgbọ̀ ma kini ìjẹ̀rí dàmọ́lára oòrùn gbogbogbò ọjọ́ o yá oní ehun òun ṣe gbáà ẹ̀ owó ewu kì í ṣe wíkẹ̀ rí gbòòrùn tọ abọ́jọ́ abẹ́ àyà oún nínú gílẹ̀ ọgẹ́lẹ́ wọ́n yóò yìí má bí wa má bí pa ní gba ní òun àdínì má bí ẹni dúpàá

ma maari da yace mabaru ma maari da yace mabaru tiho church maari da yace mabaru tihi adini shati sa ka ta ade wo yile o ma jaje o o aka o yile de ma dunia adini ka adini ka tene bi dunia ji kala a so gele ni de se je ka adini aba pa be gbe ngu de ti ne je nu mo ma yo mo je ti ne je ron gbeto kata adina baba ke awon to kata adina olu adina olu ne ma yoro da ke yi duro ke deju adina le ke deju adini se on ki ma yoro ke ko on ke do alo em da na ti ne je de mo ke na ki de mo le ne na le o cha baba yi we ade adina olu mu ne e o du je ti ne ko se bible we bi o bi o ke a ti ne ko se adini qur'an bi o bi o e na le alo e na lo la pa e na la le na lo la pa e a le yi e a o ja o ni

enwela amụghị ogecha ọtọmatikali enwere uke lime ogecha ncheki iruka ihe achịcha abe ya achịcha ogecha ma be ya mụ na ti uriona m na ti uriona enweghị onye ịchọchi m ti ịchọchi tọbekwu ekwu gwa ehila ma eyoro ihe ehila ma ama adini shi àwọn yóò jọ rẹ̀ ọjọ́ ayún na àwọn akì yí àwọn kẹwé ìlẹ̀ yìí kí ojú dẹ̀ pàtó ló kẹ́ni kẹsì ní ẹ̀jẹ̀ kẹ́ àwọn ní ẹ̀kọ́ yóò yún ẹ̀kọ́ òun rẹ̀ torí kí mo ojú ọ̀pá kọ yóò jẹ́ ọmọ bí ẹ̀kọ́ rẹ̀ mọ ẹ̀wọ̀n kà mo nàá ṣe oyi tɔ imaalu ni awo yi la mo ne ma ne tɔ ɛwɔlɛ raasi maa tsa lɛ nu ɛ maa tsa ko yi la mo ne dɛ yi la imi ma ti kɔla ba yi la yi la mo ne da wàllahu taala alam wa nahanu lahu mukulisun ko wa lahu abidun awaara ni قل أتحاجوننا في الله وهو ربنا وربكم وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ولكم أعمالكم ونحن له مخلصون قل الله تعالى إنك أمكن أتحاجوننا بالله ọ̀la ọjọ́ ala mẹ́dúrà rọ̀pá ààyè àákọ̀lọ̀ ọjọ́ mẹ́jùwà ìwà àmẹ́ ọ̀lọ́jọ́ bìrá mi ju ńgámẹ́ ajá ìwà owó ọ̀rọ̀bù náà ọ̀rọ̀bù kò mú tí ó dú àwọn òṣèlú ó jẹ́ mẹ́dọ̀ ọlọ́jọ́ jí ẹ̀yìn ọmọ ẹ̀yìn àmàkàbìrì ọ̀nà ẹ̀yìn ilẹ̀ agbóní ụmụ jeje lọ́la ẹni agbọ́nù àmẹ́ àkọ́rá wọn ni ọ̀rọ̀ níbi sọ́lá sọ́làmà ohun ọjọ́ ṣíkọ́ ní ba ẹ̀tọ́ ọlá àbájọ rí alùkà níbi agbó oyún gamú na áwò hìmú yìí báyìí ni ohun ní ní ráǹkì fọ̀rọ̀ áwùnàdá ohun gidẹ́ ìpàzámẹ́nà a ojú ìpanukẹ́ á ṣe ó ní ìpalẹ̀ ṣẹ́kàtìjámẹ́ ní

ẹlùlẹ̀ yá nẹ̀ ńà ìfúra àwọn náà ìgbélé wẹ̀lù fún ẹni kí yá nẹ̀ ní ohun tí lẹ̀ ìmádà alẹ́ ní èwòdú àmì ìfúra àwọn náà ìwòdú màdọ́mọ́ àmà gbọ́ ní ilẹ̀ yọ̀mọ́ aláwọ̀tà aláìní ẹgbàdó kà má tẹ́ ní pé òdé palo ìdá àrẹ náà nù ilẹ̀ka kọ̀rọ̀ ẹ̀tẹ̀ àmọ́rẹ̀ náà mútu rẹ̀ fi ha pọ̀fẹ́sà kò fi ha ajé náà mẹ́lẹ̀ ògbítẹ̀rẹ̀ má kọ́ àná má kí ni sálẹ̀ pàdé hẹ́wò fàákọ̀ àlẹ́ àdá tákà zaba ayà yà múdùkẹ́ máa

òkúta tí ó yóò yẹ àbẹ̀ àkóólí àbẹ̀kí sẹ̀mẹ́ntì àbẹ̀kí góòdù àbẹ̀káàrì tó kẹ́kà náà gbàgbà dọ́kọ́jọ́ lẹ ẹ̀tọ́ ẹ̀kún wa fún àwọn ẹ̀kún rẹ̀ ẹ̀kún ṣe dára kìí wà níbi àbí wà níbi sọ́lọ́lọ́wọ́ àlejò sọ́lọ́mù àlejò sọ́lọ́lọ́wọ́ sọ́lọ́mù ẹni ìdàbí àwọn tó mọ̀ kẹta wà ìlíà òkà ó ìdá òkà ó omidan mi ó

enwere enwecha oge oge nke ịgba gbili ama edobi ama ama ebe bụ echu ma bacha ameanụ ameahịa oyele oyelele ma amarịka bụrụ gị ọlọrọ bụrụ gị ọma mele ekpọgba amemegikwu mma ọkụ ama ha ìwọ́n dàbí ilẹ̀ ẹ̀yà níbi alùpẹ̀ ẹ̀ka ẹ̀dẹ̀ ẹ̀nà ẹlẹ́ṣẹ̀ àgbẹ̀ àgbọ̀nù ẹ̀nà ahìyí ní ẹ̀yọ̀ níbi ẹni tó ń tún yéyìn ní o dàbí àwọn tó mẹ́ẹ̀dẹ̀ kẹta káwà bí ni òyìn adọ́ọ̀mù ẹ̀rù ìdá sọ́lọ́lọ́wọ́ àlejò sọ́lọ́ níbi ogun ló tọ́mọ dáa ẹnẹlẹ́ iná abọ́yọ́rọ̀ ẹni tó ń fi nàìjíríà abọ́yọ́rọ̀ kàkíyà ìjàkadà abọ́yọ́ ẹ̀nà kọ́yọ́ tí olí kọ́yọ́ tí àrẹ kọ́yọ́ tí òkúta kọ́yọ́ tí ọdún

ẹ̀nà ẹ̀tọ́ ojú ojú ẹ̀wọ̀n ọ̀làlẹ́kì náà kàbá lẹ́lẹ́ wọ̀húnmí ìjáde ìlú náà fi láàrín ọ̀húwà ṣẹ̀dí ìdòlùmíhàlì aláwọ̀tàbárakàwọ̀ta aláìní ويسبح الرعد بحمده والملائكة من هيبته فيرسل الصواعق وهم يجادلون في الله وهو شديد المحال اي سوره الرعد المؤمن الله تعالى انهي ọkọ̀ bàtà kẹ́ akọ̀lá ẹbà ọjọ́ ní ahìrú ọjọ́ ẹ̀fẹ́ kí ṣe ẹ̀wọ̀n yà ákàrí ohun mẹ́ra ti yóò wà rán ìṣà mẹ́ ànúkárún ìṣà tọ̀lá ákàrá ya. ma òun ká ná ya àmì àkú méjìlẹ̀ ọjọ́ yà iye ọgẹ́ nílẹ̀ kàtàkì ọwọ́ ṣe mú mi mú mi àti gbogbo dúkùtù bẹ̀rẹ̀ àbẹ́ àgbàdo omi lẹ́yà tí ní lọ kì máa wọ́lọ̀ àti ìdùgbà ẹ̀wọ̀n wọ́n yá ká wọn ti sùpá hánàkà láhùmà wẹ́lọ̀ gbogbo lẹ́nà àtà kẹbà fún àti nìkú ẹ̀kẹ́ dáyà mẹ́mẹ́ iye ọgẹ́ nílẹ̀ kà wọn àbẹ́ àjà mẹ́jà aramájà ẹ́ wọn mẹ́jà aramájà yẹn kọ́kọ́ balẹ̀ tàwọn lè yí náà

ọ̀pábànà ọjọ́ àlẹ́yìn aláìbẹ̀rọ ajúgbó ọjọ́ ìyọ̀pábànà kú jẹ́ iye gidẹ́ ìbúlà wà nìmá ká ní torí káàmì gidẹ́ ìlú ṣìgbìn mẹ́bùlá ya nìmọ́ mẹ́nà mọ́ àmì àwọn kó ya àwọn tó kù wọn. olùgbòlùgbò pábànà kí ọkọ̀ lé ẹjọ́ yìí wíkì adé ní àlákẹ́wẹ̀ ìjẹ̀ gbàgẹ̀dọ́ sí yọ pábànà ni ẹ́ ọ̀nà àdó ọjọ́ ní kí àlákẹ́ ẹ̀ tìrálẹ̀ àmú òpó gbínẹ́lẹ́kà àti ìgbélé ìbá alkhaufu ìdé ìbára òkú ikí ìdé ìbára ìṣòkò kàkí ní ọkọ̀bà ní gídà kàyàkẹ́rẹ̀bẹ́ kere kàkí ní ni àmẹ́ olẹ́ òkú ilẹ̀ tí ọjọ́ máa túkù wọn gẹ́nẹ̀lẹ́ ẹ̀rù kọ́ ọgbẹ́lẹ̀ ti ẹ̀wọ̀n ìṣírí ẹnkwe madiji agini imudi ya kanya ba kóòlù kida kanya inigin kóòtù kida kanya inigin kókọ́bànà kida kanya inigin àwù kida kanya inigin àhù kida kanya amanigin ẹnẹ̀kì dí ọ̀hẹ̀ kida kanya amanigin ó nẹ̀ ilẹ̀ yúgede ọgẹ́nẹ̀gidẹ́ òun dà ní kida kanya ìjì àhù ní àkànyà yúgede rí inigi rọ̀pọ̀ gbómẹ́ alùkalù àwù ó nẹ̀ emoji ya hitumi hiyo vile edi kisikia kile but yeki cha hui eh spiritually tayogele mati kero vile ukuromo to Allah tbaraka wa taala ni unga koche tako kwa bana kide muda zaba nene kiroji ju egba kazaba ya waiba wa hum yujadiluna fillah majaji ngwa ojo ojo ene mado ojo ojo se kwa ojo cho eh amado ojo jo li ile ọjọ́ sọ simẹ́tì lẹ abẹ́kí góòlù abẹ́kí ńlá báni ilẹ̀ àdó yóò gẹ̀rẹ́ wà níbi kó nẹ̀rú ìwà àdọ̀rọ̀ yí wọn ìwà lẹ́nu ìwà ayẹ pọ̀ ẹnẹ̀kà níbi pẹ́rù ọgọ́lẹ́mà omi ìlú tó sí ilé lómi lómi omi omi

ogenele pena ine domo okwaba na mudu ine mili oha adogo gide kafiri gide ne mili oha uji muji uchi lo ha mi gide yili mluta bawai ko baba na kaiba ile oha muji uji nkuta ino go ma kini ye inya be mi oro nya be mi no gele nu imule yili la leju o me o pa eh bigala wa ni yini kici yeka ijabudu ijabudu yele yele yengo ya guje en ene kere leche kunimi ye yunke jeka hmm, ka ku egene en oyo ma ku egene cho ke dun oro mo ti un ya ni o ne e mu le e ji mu le lo o mo ha edo gide mu le tane

òyìnbó wọn rí dàtà kékeré yìí agbèlè lè ká màrá tálẹ̀ yìí òkòrò ẹ̀dẹ́ ni ìdàlù kàwọn jọba ìdẹ̀dẹ̀ kan yá kí àjọmọ́ rẹ̀ ẹnẹ́gẹ̀lẹ́gbìn yá ti tó mi ó fi kùránì máyà kùránì kò tó ń dé kọ̀mpútà mi lè wú kì yá ti tó mi ó fi kùránì máa ẹ̀rẹ̀ rẹ̀ gbóbi dágbóbi á ti tó mi ọ̀chá ìhẹ́ ni kùránì á tòun ẹ̀chá tọ̀tọ̀tọ̀tọ̀ ọgbogbo má dánú ìwọ̀n mú dídà wọ́n dàbí sí ní tọ̀bù má wọ́n dàbí sí ní tọ̀bù má ẹlẹ́gún alìkìnà ti tómi ògìrẹ́ kí tómi ògì tọ̀pá ẹwà ọgbà òsì ni wu mm, ọgbà òsì ni tómi ọlẹ́ ìṣe ni wu ìwú ilé òǹjúpa tọ́lọ́wọ́ ẹnẹ́gbẹ́gbọ́ká tó lé wà ya malu bi rabe na kuni oyo rabe oyo ba rabe na ki o be nde abi ungurugu oyo amalu ndu da alada ku ini hu je yin elugo ogba ngi jini kwa na ibai macha kan ko ta ma hen kunya ndi li to ba mu ji mu aluna da gabe na kalin

kene ya kunya la ha, do bla bụla gol hun goy hun ke ay na ki maki be ba mo to bitere baba e un do to maka wa ma ki du wo du tunya ba ye da dinga you know e, ya ti ma ngani ka e we e e ya ya le ko no ma alwa nei a je ya me elugo e mu bi yo mo no bla bẹ́ẹ̀ kama kẹ́ yìí mìí ìhà ọ̀nà àmá abin da amina ma dọ́rọ̀ da ìgbélẹ̀ gẹ̀ ní kí yíṣẹ́ yá máa jù ọmọ ẹ̀yìn náà máa kí rẹ̀ ẹni ìyà lára ti kó rẹ̀ ilẹ̀ kọ́ṣẹ́ bá ẹ̀lá máa jù máa ti jìnà yìí ẹ o dúkì yẹ ọmọ ẹ̀rọ nẹ̀ pọ́kì aṣọ́nà kọ́rakọ́ra wọn lẹ́bà rọ́bàdà ẹ̀hùn kìí yádà gbogbo alùmọ̀ẹ́dùn rọ̀bẹ́nà wẹ̀lẹ̀kẹ́ alhamdẹ́ rọ̀bọ̀ ọmọ ìhùrù wẹ́dá níjọ́ àkọ́ ọmọ ti yí gidẹ́ jì gbogbo ma nẹ̀dọ̀ tó lè pàkúṣẹ́ká rẹ̀ gbọ́n ní bí gbogbo ma nẹ̀dọ̀ ulé mẹ́gbọ́bì lèdẹ́ ẹ̀kẹ̀kẹ̀ agúmọ́nẹ̀ balẹ̀gbẹ́ kẹ̀kẹ̀kẹ́ mú bá máa lè kẹ̀kẹ̀kẹ́ mú ma yẹ kẹ̀kẹ̀ agúmọ́nẹ̀ ẹgbẹ́ wallahi eji dunu ka yuma o se ba emo emo nko yo achi ni bi onekele bi onu bule ibi onekele bi bi onu bule ma pa yo la ma go we ho mi te gba o mi we te gba e o gele mo ya yo di ye mi ra ji ken ka yuma qur'an ci ka yuma masalaci sha'air allah amu yo je ma go ka yuma o ci o gele mo ya ci ko ka abade e mu je ma go de qur'ani de Eŋuzi ma ɔyọ de. Masalasi de, eŋuzi ma de. Amisia, a i le la ama ŋgugi eŋuzi ma ɔyọ ba. Ma si ne fune k'i lee nyamaki dum ma si tik. K'ede ɣiegele gu ma nu. Ɛmɛ ɣiegele du ga mɛ nye ne ke o ma tu ka taa ɔyọ tɔ na ɔbɔna Ere re ɔnlá ka anyi la wa. kita gbadé akpa azara ma mụrụ. Tɔ amu dabe aka re ba ya wa. kul atu na billahi ene ki ajin wa kojo ojo ajin je mu aide ya meji wa pa ojo lojo bu me la rojo ki jin wa ko lojo ani ko ne ruge ado lojo jin wa yin o ama do gold ni ke la be ka zire ba ba ki ni je ya je ne ki me ko yo ya du asi o ni du ku me jo ko ne ti ni do je en ki yo me e wa no ọjọ́ àkíní fọlátakò òdú máàrùn hàtà yẹ̀kúndú fi hadithin rẹ̀ ẹgbàdú machinikọlù múnẹ̀ machinikọlù ọkọ̀ọ̀ṣù machinikọlù ọṣẹ́ machinikọlù ọkìkúnná tàbí agbára kúrú nígbà mú dọ̀là dí ni màjá dú jẹ́ kẹníyà kìí ẹ̀díhùn kẹníyà kìí ẹ̀díhùn kò ẹ̀dá kẹ́dẹ̀ hadithin àmà ẹwọ́n wíyẹ̀ wà láwọn adínì máa wọ̀lá bàmá ẹ̀ma mọ orúkọ àti aló yẹ kí o gbogbo kò máa kọ̀kọ̀ lẹ̀ dọ̀ ẹ̀gbọ́ mọ nù ó jẹ́ àti kó àná ogun ma àtà ẹ̀kọ́ orú bí hadith ẹgbà kò máa ṣe ní kọ̀rọ̀ mú nẹ̀bẹ̀ gan gẹ̀dẹ̀ yẹ mẹ́rọ́ mẹ́rọ́ mu fọ ìmà yọ̀nsì yẹn nàka ṣe nǹkan ìbílí àtàkà yẹ kẹ̀kọ́ wà nẹ̀ kò máa yá kọ̀kọ̀ lẹ̀ pọ́ lẹ̀ kọ̀ lẹ̀ pàdé kọ̀ lẹ̀ yálẹ̀ kò máa yá kà kẹ̀gbìyàn lẹ̀ kẹ̀gbẹ́ ẹ̀gbù kẹ̀gbà ẹ̀wà gbọ́ tọ̀fọ̀lá tẹ́kọ̀ọ́

Hmm? ene ga achu na ene ga ache dene ke cho wa jogo we kai unguru gwe mtu yai kwa ma age ngo we ne levi ala che kai bi ola gwa wa ga dei we je cha yoge nu de ngate kwa kuluma hmm de ngate kwa kuluma ye 2007 ogo makodi iyi e kokologo kuma kuma ama ama ama benya ma dumial dumiale okologo ma dumiale ale

na ngwọpụta bụ ụlọ ọrụ ọrụ malido amalido bụ na ụyọ pe rumu mune ru ukoro haya re rumu mune ngote ene ngo le dugo onpo ma ko ma na tí wọ́n ya kòrò na yàrá ndị tí ní ẹni ọmọ ọmọ na ko ko do ade ko ni gbe de na de ni no e sa mun na aka aka me ta se me do mo i won da ba tu bola ya ti ke bola o ma jo ko mo le bo tu bola ko mo ba ju bola bola o ju bola bola e ma ko ju bola bola e ti to abo ame pa e on ka on ya kalu al mídèké gbókòlógbó gbégbèrè ẹ̀rọ ìgbókẹlẹ̀ gbókòlẹ̀ kuma e o ne ó nẹ̀kẹ̀ á ti ké wọlá ìtọ́ọ̀lù nílẹ̀ ìnítọ́ọ̀lù lẹ́nà tó ya atụ mọ́gbọ́gbọ́gbọ́ látúgbà alágbà ìyà náà iná orútọ́gà nẹ̀wọ́n ìyà tó àdàbí wọn lágbó pàtẹ ẹ̀dá ẹ̀yìn yìí ẹ̀kẹ́ alùgbó yẹn àdó àtúgbọ̀lá ẹ̀ mi kɛ tɔlɔriti a k'i tɔlɔri tɔ kɛ yɛrɛ tɔlɔriti kuma n'o kɛlɛ ko n'o bila a t'o wala a wala ko n'o kɛlɛ ko n'o bila a tɛmɛ ba k'o a tɛmɛ ba k'o tɛ k'i a

kamini k'i jɔn ya bɛlɛ kɛ a a bo yɛlɛ o jɔn ɛgbɔ la kakɛ okolo bo kuma se ŋa ba ne kide akini o ta wadata o yi mi mɛ wɛn kide n'o ti kana lo o ŋo nigi wɛn mi wale o gane gida ya fogu kwemu ona ya zona ihu ma gida annabi sallallahu alaihi wasallam yani karra'i ya haula hima ene duki anne ngore kuma kini kungu ke ene ngore ka dede en ru yauci ni ne ngore iti o me anana male ba yushe ku ayar da yushe de ki imungu da ba yo me ma ma ke ewo mi emi ma do me ka de ona jiji un eta ni ke en duki ye me ngore ku iti o me gole ba shirika mo ngore kuma bitere ma ngore tura la ọjọ́ mẹ́wọ̀n ọ̀nà yíyọ mẹ́wọ̀n mẹ́tàlẹ̀ ma jẹ́ aṣẹ́ ẹgbẹ́ ní wọ́n gúgbò ma no problem no problem kuma ma kà kọ́ àná kúrú ma ẹ̀ má níbi tùmọ́ wà jìnnà ẹ̀dẹ̀gbà tẹ́wọ́n turu kuma kẹ́wọ́n ma ma ń jẹ́ ọ̀dẹ̀gbà kuma kẹ́wọ́n ma ẹ̀ àníbi ma

أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسحاق ويعقوب والأسباط والأسباط كانوا والأسباط كانوا هودا أو نصارى هنا أنتم قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم جادة عنده من الله نعم. وما الله بغافل عنه تلك أمة تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم الله تبارك وتعالى يعني أم تقولون أمي أمي أكايبا inna ibrahima ka kanibi ibrahima wa ismaila kwa ismaila wa ishaqa kwa nibi ishaqa wa yaquba kwa nibi yaquba wal asbata kwa majua nibi yaquba bi majua nibi kanu hudan aw nasara yawa meme nike ka yali do me do me ka akini an chati machabe kan yaladi gul kama akini shadi ni madomo a antum alamu amilla ame matulia be ko yo matuleyin ọjọ́ màtùlẹ̀ ọjọ́ kìmàlẹ́ àríká káwà kó bí kàkà kan àṣírẹ̀. ọmọ ìnáhàgùnlẹ́mù àìdẹ́ ìnẹ̀lẹ́ kí wọ́n ṣe náà láṣítá mímẹ́n kẹtẹ́mà ẹ̀nà láṣítùlẹ̀ dá mímẹ́n kẹtẹ́mà ṣahádẹ́tàn ìndẹ̀hòmìnàlá nábẹ̀nẹ̀kẹ́nẹ̀ ti yáà ní dúgbò yà ní yáà nílẹ̀

iṣẹ́ àkàlà yà gbọ́ra yẹ̀yí kọ́lọ́ lẹ́nu ìṣẹ̀nù máa ń wò tilka ummetun àbí ilẹ̀kùnmọ̀ ẹgbọ́la máa ọjà máa ṣe yóò kọ̀dọ̀kálẹ̀ àmà màmúdàbí abọ́yọ́mẹ́un yóò wọ́lẹ́kùn máa kẹsẹ̀bẹ̀kùn àmẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن